ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọmọ ènì á sàn wá sí rere gbogbo ibi tá a bá jáde lọ lónìí gbogbo ibi tá a bá fẹsẹ̀ tẹ̀ lọ́sẹ̀ yìí olódùmarè á gbà fún wa àníṣe lásán nínú ilé tẹ́ ẹ ti ń gbọ́ mi yìí wọn ò ní ròkú wọlé o ẹ̀yin náà ò ní tinú ilé ròkú jáde gbogbo ohun tá a bá fẹ́ nírọ̀rùn lélẹ́dùmarè á ṣe fún wa ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i ó yà yín lẹ́nu àbí inú mi ń dùn jọjọ nìyí torí Yorùbá bọ̀ wọ́n ní ọpẹ́ ní pẹ́ni sáyé awolé alára iyìn ní fẹ́ni kájù awolé ajérò adífáfọ́ ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì èyí tí kì í dúpẹ́ tó ń fojoojúmọ́ béèrè èmi ń dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ àti olólùgbọ́ tẹ́ ẹ bá mi celebrate ọjọ́ ìbí mi mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe gidi gan o àbùdí ntọ́lọ́kun àbùdí ntọ́lọ́sà gbogbo ibikíbi tẹ́ ẹ ti mówó èyí tẹ́ ẹ ti fi ràn mí lọ́wọ́ lágbára ọlọ́run ọlọ́run á fi ọ̀pọ̀ rọ́pò ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò àpò ṣàṣàmùrà kì í gbẹ ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò a kì í rídìí ọmọ onígèlègélé ayé ò ní rídìí yín ẹ ṣe gidi gan mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun ọpẹ́ olóore àdáǹdátán ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi celebrate birthday mi pátápátá ẹ ṣe gan ẹ ṣe gan irú ohun rere báyìí là á máa bára wa ṣe bùwọ́ ẹmu bùwọ́ òwúrọ̀ òun là á máa rí o àníri bùwọ́ àgbo ẹ ṣe gidi gan ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ wọn ènìyàn sàn wá sí rere happy new week.